الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته قال الإمام النووي عليه رحمة الله باب الاستقامة قال الله تعالى فاستقم كما أمرت وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون adápẹ́ fún Allah subhanahu wa ta'ala ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run fún iṣẹ́ ńlá Muhammadun sallallahu alayhi wa alihi wa sallam ara nínú islam a ń kíra wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a tó káàbọ̀ sí orí kíláàsì wa èyí tí a fi àdàgbà rẹ̀ rọ̀ nígbàtí rọ̀mùlọ́nù súnmọ́ pẹ́kipẹ́kí àtúnfi ah, ọ̀bá kan náà nínú rọmọdọ́rin aráǹfààní náà ti ara wa bí kan náà ti há tó láwọn oríṣiríṣi àwọn activities àwọn engagement nínú rọmọdọ́rin a sì fúnra wa láǹfààní ìbára wa sọ̀rọ̀ àmọ́ láti ìgbà tí a ti parí rọmọdọ́rin yìí àti ìrànfààní náà ti gbóhùn ara wa ọmọ ìyá mi èyí tó kàn nínú tíra Riyadu Salihin tí Imam Nawawi alayhi rahmatullah wọ́n fẹ́ tó pè wá sí àkíyèsí ẹ̀ wò là ń pè ní al-istiqama al-istiqama taari ya ruhul ibada wọ́n gangan ní ẹ̀mí ìjọsìn wà fọlọ́n wà ìmáàdù dín ó ní òkú tí wa tó rọ̀gbọ̀ kálé lórí àbí tó rọ̀gbọ̀ wàhádùn sílà bẹ́ẹ̀nìlà àbdi ọ̀rọ̀bì òun náà ní okùn tó so àti papọ̀ láàrin ọlọ́run ọba àtẹrúsìn rẹ̀ papọ̀. wàhíyà mọ́wọ́ ìlú lè kọ́ ìṣòro òun náà ni ibi tí àdéhùn tá a ti ń pàdé ìdùnnú wà ààyè tá a ti fẹ́ rí ìdùnnú bá pàdé níwájú Allah òun náà ni àyè tí ń jẹ́ istiqama istiqama yìí Allah subhanahu wa ta'ala bó ti fún iṣẹ́ ńlá rẹ̀ láṣẹ kó kírun kó pa láṣẹ kó gbàwọ̀ kó pa láṣẹ kó yọ zàká kó pa láṣẹ kó lọ hajj gbogbo àwọn oríkèríkè àbá àwọn orígunrígun ẹ̀sìn tọ́lọ̀ tó ń ṣẹ́ ńláṣẹ pé kó ṣe kò yọ ilé náà lẹ̀ tó rọ̀ pé ilé ló so gbogbo wọn papọ̀ àlẹ́sìkọ́mọ̀ yìí ló so gbogbo iṣẹ́ ìjọsìn papọ̀ mọ́ra wọn tó fi di àtẹ́wọ́gbà tí ń fi ń di àtẹ́wọ́gbà níwájú Allah subhanahu wa ta'ala Allah fi wá ní fastaqim kama umirt wọ́n ṣẹlá Muhammadu sallallahu alayhi wa sallam bí ó ti sin lórí ìlànà ọlọ́run lórí òfin sin ọlọ́run oníkọ́mọ ẹ̀dá èèyàn dúró ṣinṣin lórí òfin ẹ̀sìn ọlọ́run kama amara Allah gẹ́gẹ́ bí Allah ti pàṣẹ rẹ̀ ويقدمها الإخلاص أو يتقدمها الإخلاص لله عز وجل إن تبا وجه استقامة نواجه الله ون إخلاص sẹ́rí ìṣẹ́ṣẹ́ fún ọlọ́run bá lóò nìkan láti fi rẹ̀ ọlọ́run èso rẹ̀ ní tìkọ́mà èso tá ń ká jẹ tíyàn fi ń ṣe ilé ayé ẹ̀sìn ní fi ní ìtumọ̀ òun náà ni tí ń jẹ́ ìkọ́ọ́mà táàrin lára ikhlas gbogbo ẹni tó bá ti jẹ́ mukhlisun lillah yakunu mustaqiman ala dinillah gbogbo ẹni tó bá ti rí pé ó ní sincerity sófin sí ọlọ́run ẹ̀ẹ́dì ọlọ́run bó fún ní èrè jẹ́ kó lè dúró tuntun lórí ẹ̀sìn ọlọ́run kódà níbi iṣẹ́ ayé níbi iṣẹ́ tàyé tètè tẹ̀sán gbogbo ẹni bá ní ṣe ṣẹ́rìtì níbi tó ń ṣe nínú inú iṣẹ́ ayé ẹ̀ tó fi òótọ́ ṣe tó fi ọ̀rùn kan ṣe yóò padà ní tí wọ́n pè ní maintenance culture lórí ẹ̀ maintenance culture ní wípé ihun tó ń fi ṣẹ́rìtì ṣe yẹn kò ní fi ilẹ̀ gbogbo ìgbà ni ó máa tó ṣe gbogbo ìgbà ni ó máa rẹ́rìn ìbùsùn ṣe so maintenance culture ti ń jẹ́sẹ̀ ìbáadà wa ta ní sincerity fún o ní fairness àbí steadfastness ta ní fairness ta ní steadfastness lórí òdodo lórí òfin ìsìn ọlọ́run ọlọ́run bá pàṣẹ rẹ̀ fún iṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam lóòótọ́ lódodo ìbánisọ̀rọ̀ yìí

káwà lúmọ̀ rẹ̀ náà mú ṣe tó dáṣẹ́ ní jẹ́ fáwà náà kò sẹ́ni a rí gẹ́gẹ́ bí aṣíwájú wa nínú ẹ̀sìn tí ó ju ẹ̀sìn fún wa tó ju ṣe ńlá lọ alihi wa sallam. Allah ta'ala tó kọ́ o ní ká dúró ṣinṣin lórí ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo wa pátá a gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀sìn a gbọ́dọ̀ dìdàkudà gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó sọ pé ẹ̀mọ́ mùsùlùmí lójú ayé nǹkan míì ní í ṣe ní kọ́kọ́ rẹ̀ ìsìnkọ́mọ̀ yẹn ló sí fún un tẹ́bá rẹ̀ ń tẹ́ rí nígbà tó rọ̀ lọ́rùn tí nǹkan rọrùn fún tí dẹ̀ra ń bẹ pẹ̀lú ẹ̀ tí lè mú wọlé lọ́tún ló sì fún gba ilẹ̀ ń tí ń fojú tóòrùn kíkí níṣẹ́ iṣẹ́ rere fún mọ̀lẹ́bí àmọ́ nǹkan yí padà fún báyìí òun náà wá di èṣù kalẹ̀ ó di ọ̀tọ̀ ọlọ́run kalẹ̀ ìsì kọ́ ọmọ ni èyí jẹ́ rọ́lọ́run sí lásìkò ṣòro hmm. àti nígbà tára bá dẹ́yàn kò lè tàbí nígbà tí bá dé ẹni ń pa tí jẹ́jẹ́ ti rẹ̀ débi tó ti sọ́rí ìdàkudà tó wá gbọ́ pé wọ́n pèrún tọ́lọ̀ ọ̀bá fún ní tìkọ́mà kàádẹ́ tí ń pèrún lóhùn kò ní kírun kò ní sẹ́ẹ̀fì ká kódà ní ṣe àtọ́rọ̀ ọmọ gbé sí lẹ́nu wípé ìbá ń ọlọ́run tó pa ọ́ kó léyìí ó fún ọ ní jíjẹ ó fún ọ múmu ni nígbà tọ́lọ́run ó ṣe múṣẹ fún ọ sì máa mú á ní tó bá ti pé ọlọ́run fẹ́ kí n sìn òun yẹ kó fóun lówó torí pé ìdẹ̀kùn ìdẹ̀rá ló ti sin lọ́hùn ẹ̀rí nǹkan báyìí ìsì kọ́mọ̀ ni ò sí. gbogbo àti sọ wípé ńgbà tí ń já àǹfààní àlàáfíà ọlọ́run ọba ní ọlọ́run sì ọlọ́run fi àtàn bí ẹ̀kan kan báyìí tó ṣe tó pàpà lè jẹ́ ó sì lè kírun pẹ̀lú bó ṣe rẹ̀ yẹn ṣùgbọ́n kà mọ́ gbogbo ohun tí ò tó nǹkan nínú àdánwò òní ò sọ tí ó máa mú gẹ́gẹ́ bí excuse láti mọ́ sùn lọ́wọ́ ọba má títí kọ́mọ̀ yẹn ni ò sí. lára sì kọ́mà tí ń jẹ́ ká dó sísí lórí ẹ̀sìn ọlọ́wọ́ ọba àgbọ̀dọ̀ sàṣì jù ń bẹ̀ àgbọ̀dọ̀ lékún àgbọ̀dọ̀ dínkù àgbọ̀dọ̀ dínkù nù ẹ̀. ìṣòlòmí ìwọ̀ntúnwọ̀nsì náà ni òfin ẹ̀sìn wa mọ́sàtẹ́jù mọ́sàtẹ́jù ẹni bá ti ń sàṣì jù ń ẹ̀sìn kò ní firmness kò ní steadfastness àṣejù ẹsẹ̀tẹ̀ kọ́mà lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti activism ìgbárata fẹ́sìn ìgbárata fẹ́sìn pàtàkì jùlọ nígbà tí n ti ń lọ beyond way crisis láàrin Amẹ́ríkà àti àti Iran yìí àti Israelite mọ́ra wọn ìgbárata fẹ́sìn láìmọ́ ní mímọ̀ láìmọ́ ní insight tí mú kọ́pọ̀lọpọ̀ máa ń sọ tí ò bófin ẹ̀sìn mú nínú ìṣẹ̀lẹ̀ yìí títí kan mọ̀ sí ilẹ̀ kò túmọ̀ sí bẹ́yàn dúró dé nínú ẹ̀sìn ẹni bá ti ń sàṣe jù nínú ẹ̀sìn kò dúró déédéé ẹni bá ti ń sàṣe ètò náà ẹ̀sìn fi bàjẹ́ nínú rẹ̀ tán kò tí ẹ̀ nira inú ara rẹ̀ sí dìde látẹ̀sí wò pé ah sẹ́tìn bẹ̀sìn jẹ́ náà ni òdodo ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ẹni bí wọ́n pa á mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ẹ̀sìn àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n fẹ́ pamọ́lẹ̀ dénú mọ̀lẹ́bí ẹ̀ ẹlòmíì gan dáàrin mọ̀lẹ́bí ìyàwó àfọmọ́ ẹ̀ kò ní gbára takẹ́sì kankan ní tí ó mọ̀ sọ ní pé ọlọ́run lẹ́sìn rẹ̀ ọlọ́run lẹ́sìn rẹ̀ ẹ̀ ìyẹn kí wọ́n á lè gbèjà ọlọ́run òṣèlú lè gbèjà ọlọ́run ọlọ́run lẹ́sìn rẹ̀ onígbèjà ẹ̀sìn rẹ̀ kí la fẹ́ ṣe níbi tí mọ́ni sò lẹ́dẹ́ kì í sí pé mọ́ni lẹ́mọ́ nìkan máa nǹkan yẹn gan nígbà ní àdàrú mẹ́lòmí lójú ìdàrú mẹ́lòmí lójú yẹn tí òun tó fẹ́ ṣe òun ló fà á kò fi dẹ́ tó ṣe bí kò rí ní gbàrà kankan fẹ́ sùn náà èsì kọ́ mọ̀ sí bẹ́ẹ̀ o ọlọ́run fi ń sọ láyé mi wípé wọ́n sápẹ́mi kámẹ́ omerit yẹnu sọ́rọ́ tó hòd ìwọ́n ṣe ọlọ́run bá ti pa ọ́ láṣẹ gẹ́lẹ́ ni kò fi dúró déédéé dúó déédé gẹ́gẹ́ bí wọ́n ti pa ọ́ láṣẹ nínú ẹ̀sìn wala tattabi ahwaahum má tẹ̀lé fẹ́ẹ́nu wọn o má tẹ̀lé fẹ́ẹ́nu aláṣejù nínú ẹ̀sìn má sì tẹ̀lé fẹ́ẹ́nu aláṣejù nínú ẹ̀sìn. la tattabi ahwaa al-mutatarrifin wal ahwaa al-mutasahilin لا تتبع أهواها المتطرفين ولا المفرطين في الدين má tẹ̀lé lánàá má tẹ̀lé fẹ́ẹ́nú àwọn aláṣejù náà ẹ̀sìn àwọn aláṣètò náà má tẹ̀lé fẹ́ẹ́nú wọn torí láàárín àti ètò àti àṣejù náà ni òfin ìsìn ọlọ́run bá wà. àyà ẹlẹ́ẹ̀kejì èyí ta'ala tó tún wá mú wọn fún wa láti fi ṣàlàyé ìdúróṣinṣin nínú ẹ̀sìn fún wa ó ní ọ̀rọ̀ lọ́n tó ní innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا Imam Mùsùlùmí awela gbatayin ẹni bá dúró ṣinṣin nínú ẹ̀sìn ní sílọ̀ lẹ́yìn àwẹ̀ يجب على المسلم أن يكون ربانيا ولا رمضانيا ọ̀ràn yẹn ni fún mùsùlùmí òdodo kó jẹ́ tí ó máa ṣe náà ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ní gbogbo ṣíṣe pátá kó má jẹ́ ní tí ó máa ṣe náà nígbà rọ̀mọ̀dọ́nù nìkan. always try to be a servant of ar not a servant of Ramadan month gbìyànjú kó jẹ́ olùsìn lọ́hùn ọba rahman gbìyànjú láti sá fún ìmọ̀ sílọ̀ nínú rọmọdọ́nù nìkan tó wà á dẹrú rọmọdọ́nù dípò kó jẹ́rú ọba rahman àwọn láti bàtín ẹlòmíì ibi tó tún padà sí láburú lẹ́yìn àwẹ̀ ó tún burú yìí tó ṣe lọ ga káwẹ̀ tó dé gbogbo iṣẹ́ rẹ̀ tó wá ló ń rọmọdọ́nù yìí ìjọ wọn ti pé wọ́n rósù ìjọ pé wọ́n ti sọ kọ́lá láti rùn torí àrósù ní rọ̀mọ̀dọ́n tó lọ yìí ká tó sì sínú àwẹ̀ àwẹ̀ lágbà ọgbọ̀n nígbà àpàrẹ̀ gbọ́kànlá a ti mọ̀ wípé ọjọ́ kejì rẹ̀ náà lásọdún láti sọdún lọ́jọ́ Friday látọjọ́ náà gbogbo ohun tí ẹlòmíín ṣe ní rọ̀mọ̀dọ́n ló ti bàjẹ́ gbogbo ìwà tí ò dá tó jìnà sínú ọmọdọ́nù ó ti padà síbẹ̀ padà àìsí ìsìnkọ́mà ni tí ìsìnkọ́mà bá ń bẹ̀ ẹnu dáadáa tọ́lọ̀ ní àríṣe ní ọmọdọ́nù wọn ó yẹ ká gbìyànjú kó mọ́ kù mọ́ wa lọ́wọ́ ká tó máa fi kọ́ra wa lára tó bá ṣe wípé ṣíṣẹ́kù ń bẹ fún wa nínú ẹ̀mí pẹ̀lú àlàáfíà ara lọ́dún tí ń bọ̀ ó jà sí wípé a tún lékún lẹ́sìn dénú ọmọdọ́nù tó ti ń tó bí wọ́n ṣe ń pẹ̀tọ̀ kíkan dé bá wa náà kí rọ̀mù dọ́nù ní tó dé nígbà sí pé a sì náà ọba kú kí n tó Allah subhanahu wa ta'ala náà láṣẹ rẹ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wà àbùdà rabbaka hatta ya'tiyaka al-yaqin máa ń jọ́sìn fún olówó rẹ̀ títí tí a máa dájú fi wá dìbọ̀ a máa dájú yẹn ní kú gbogbo ìmíjì tó kó wá ń ṣe láyé ń bí táà ń ṣèrànràn táà ń lálàá táà pàǹsáyé nígbà tí kú bá dé ojú oníkálukú dà wáyé gbogbo táwọn afọ òdodo àfáìsì àfáàsùnà ni wọn sọ fún àtà ní ta ń lọ ọ̀run tó dé rí na kí ni àyín sáyé ni nígbà ikú bá dúró ní kálukú á dé òdò mà ọlọ́mọdé àdá ọ̀hún ó ìgbé ayé ìkejì láti tí ń lórí dáadáa tàyé kó tó dìgbà náà. ẹ má jẹ́ àgbàgbé ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sẹ́lẹ̀ alihi wa sallam man sama Ramadan thumma atba'ahu sittan min Shawwal kana ka siyami dahr وكما قال صلى الله عليه وآله وسلم حديث أبو أيوب الأنصاري رضي الله عنه إمام مسلم بوا أبو جاري إنه صحيح هو كما ni. ó ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ẹni bá gba rọ̀mùdọ́ọ̀lù tó wá fi mẹ́fà tẹ̀lé nínú Ṣawwal yóò fún ládàá ẹni tó gbogbo ọdún yẹn gbà wẹ̀ wọ́n fún ládàá ẹni tó fi gbogbo ọdún yẹn tó fi gbà wẹ̀ ó túmọ̀ sí pé ní bá gba rọ̀mùdọ́ọ̀nù tá a gbà káyìn ó wá padà fi mẹ́fà ní ìlénu ṣàwálì tá a wàánu yi yìí ọlọ́wọ́ afúnládá ẹni tó ti bẹ̀rẹ̀ tó fi gbogbo Muharram oṣù kìíní ọdún tá wà yìí lọ́dún tí jíra o kìí tọ́dún Gregorian àtàfin sáyé o Muharram one eh, thousand four and forty seven le hajj hajj fi gbogbo ó fi gbàwẹ̀ àwọn bá wọn sì máa hara wọn lórí wípé ó ṣẹlẹ̀ àlẹ́ sọ́lá àti sẹ́lẹ̀ onímọ̀ǹkọ́ ma rọ̀mọ̀dán ẹni bá gbàwẹ̀ rọ̀mọ̀dán ẹni tó nífẹ̀ẹ́ àwọn ọjọ́ kan ní oṣù rọ̀mọ̀dán bẹ̀rẹ̀ ìbájú wípé mẹ́sì ṣẹ́wá àbó ní àpàkàsí kejì tí ò jẹ́ ráyè gba àwọn ọjọ́ yẹn láwọ̀ àbẹ́rìn àjò náà ló lọ tó ṣe tó wíkì yẹn tó jẹ́ ráwẹ́ gbà bí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin àbọ̀sẹ̀tàn àbọ̀sẹ̀tàn àbọ̀ wọ́n ní sọ pe òun ti ibi tí ó lè ní àǹfààní sí to àtúntò ọrụ ọ̀rọ̀ méjì nínú àwọn afá ń sọ lórí ẹ̀ àǹfààní yi dáa jùlọ yìí tó mú afárá òun ló fi ń ta jùlọ torí pé ànábì ní ẹni bá gba Ramadan lẹ́yìn náà tó wá fi mẹ́fà ní ìtẹ̀lé nínú Shawwal kánà kásìyá ní dáhà ládá tó gba àwọn ọjọ́ ọlọ́run bí ládá tó fi gbogbo ọdún yẹn gbà wẹ̀ ni. ọ̀rọ̀ kejì ó ní pé kò sí ní tó ṣe é àwọn ọjọ́ tó jẹ́nu Ramadan tá a gbà sáyìn ó lè mẹ́yìn sí ìlànfààní àti gbà padà gbà tó fẹ́ láǹfààní àti gbà padà sí ṣàwáàlì ń kú bí ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́wàá ní kó sáré gba ṣàwáàlì yẹn torí pàtàkì ṣàwáàlì wà mọ̀kọ́yẹ́t ó wà restricted ó wà limited sí oṣù ká tó sùn ṣàwáàlì yìí bá ti kọjá ní ìsìn àlè gba ọjọ́ mẹ́fà yẹn mọ́ nínú oṣù mìíràn lẹ́nu yẹn lè gbà tó bá gbà kó sùn ṣàwáàlì tẹ́mẹ́ká gba mẹ́fà yìí sí kó fi mọ́ bọ̀mọ́ lọ́wọ́ tó bá sì di ní oṣù mìíràn àwọn ọjọ́ tó jẹ yẹn ó lè mọ̀ wá gbà wọn náà wọ́n ṣò ní wọ́n ní kò sí tó ṣe sílẹ̀ rí táwọn afáyé náà fi sọrun tí wọ́n sọ ó ní ẹ̀rí hadith ìyáwá Aisha radiyallahu anha tí wọ́n ló ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam àwọn a máa jẹ àwọn àwẹ̀ nínú shawwal nínú ramadan táwọn sì ní láǹfààní àti lè san padà until tó bá di ní tó pa á tó bá di ní ṣàbánu ọdún mi kóhùn tó láǹfààní àti san padà tó kò sí tó burú tábàárẹ̀ tó bá ti pé condition kò ní láǹfààní àti gbà àwọn ọjọ́ tó ti jẹ́ nínú ṣàwálì yìí ṣàwálì ó lọ́mọ lọ́wọ́ kó gba mẹ́fà rẹ̀ tó bá dínú oṣù míì gbàrà mọ́ dáwọn àwẹ̀ ló ti jẹ padà a sì lè gbà á tẹ̀léra wọn a sì lè gbà á separately Allah subhanahu wa ta'ala gbogbo rẹ̀ náà àfi wá súnmọ́ ọlọ́run ní àfiwọ̀ ìyọ̀nù ọlọ́run bá ní ọlọ́run dákun mọ́sá grant wa ní prayer grant wa ní acceptance lórí ogun tá à ń ṣe yìí ó sì fi ìlànà náà sọ́làm kó fi sọ̀ṣọ́ fún wa lábẹ́ ìjẹ́ mùsùlùmí wa la ilaha illallah kódà kó fi tẹ̀lé lánàá àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ kó fi ṣe ọ̀ṣọ́ fún ìjẹ́wó sunna ìjẹ́ mùsùlùmí wa لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك